ṣe rẹ bí ọba kẹrùmọ̀ ra ẹlẹ́rú ìwọ̀fà má ṣe bí ọba. ìgbéraga ni ìgbéni ṣọlẹ̀ ó máa ń pa ni. just make my way right ọlọ́run mi. ipò tí ó bá wa ọlọ́run ló fẹ́ ìgbà ń bá ní bá ò bá mi. lè gbọ́ pọ̀ tipátipá. ìyẹn òun ló parí kò sì yẹ kó dá iṣẹ́ yẹn gbà fúnra. you're right but i will revenge and i will win in the end. and cut thank you guys um, scene four right. yes sir. so one culture is a continuity one. pm let me see you. <clears throat> um, I'm PM ṣé junior jacob ti dé because àwọn èèyàn kan jókòó kan ní. ṣàǹpé lady tẹ́ ń sọ̀rọ̀ pẹ̀ ṣàǹpé olórí burúkú ni lady yìí ṣàǹpé olórí burúkú ni lady yìí ṣá ṣàǹpé akẹ́yìn jẹ tí òun mọ̀ pé ìdí rẹ̀ dìé ṣé ó gbàdúrà kó kókó láàárọ̀ kó bàjẹ́ lọ́sàn-án ni. mo ti ń pe lady yìí látẹ̀ kò kò gbé kọ̀ ìgbà tó mọ̀ pé òun ò ní ṣẹ̀ṣẹ̀ kò ní gbowó ah! By this time. Okay. Ah! Hey, uh, Janet. How are you? I'm fine. And you? Um, Ọlámilékan Àyìnlá ló ń kọ́ mi. Ẹ mọ̀ wọ́n pa ẹ̀yìn ni. okay? Yeah, ló ti to Nà mo mí pé ìgbọ́ ló ti dé I'm going to ti ń set tó ń I'm sorry. I'm sorry I can't make it so ń ṣe eré ni. ẹ ní kí pm ń send details sí mi. ká send account details. bọ́ ṣé o mọ. wow ok ok mi máa tẹ́lẹ̀ sọ fún mi no problem awa. kí ló sọ pé àjọ sọ. pm um, ó ní òun ti mẹ́sẹ̀jì ẹ̀ pé kò sí. ìgbà wo ló mẹ́sẹ̀jì mi ìgbà wo ló mẹ́sẹ̀jì mi tó lóun mẹ́sẹ̀jì mi kí ló dáhùn fífún ìṣe báyìí náà. ṣé Janet ní ilé ah, kí ló ṣe ẹ ẹ ní sùúrù náà. kí ni mo fẹ́ kí ni mo fẹ́ sọ fún pòlùsà mi sí i kí ni mo fẹ́ sọ fún pòlùsà. mo ní àdírẹ́sì kíkẹ́ ìdòdì ọ̀bọ mi kíkẹ́. ẹjọ ṣọmọ yóò tún ẹ gẹgẹ kí ni mo bẹ kí lẹ sọ. ìjọ location tó yẹ kó lọ kọ́ ló ṣẹ̀ sọ fún wọn sìn pé o ò lè make it ṣé o feel pé bí o ṣe lè lọ yìí o ti disrupt location wọn. ẹ eh, because èmi nìkan ni actress tó wà ní ayé tó mi ìbá lọ ẹlòmíì á lọ wo mi lè máa lọ sí ẹ̀wọ̀n production tí o make sense mi ní tàn. idiot yìí dà jọládé jọládé. tó fẹ́ kí n bọ̀ ẹ́ mọ́ bẹ́ẹ̀ yẹn so mo gbọ́dọ̀ máa fẹ̀kún kó tó dá mi náà. iṣẹ́ olówà ní iwájú wa. Halima ẹ̀yin lẹ kọ sílẹ̀ sínú dẹ́rìn. Hm, mo ti gbàgbé pórí òpè pé ó mú gan ni ẹ ò mọ̀wé òkùnkùn lè kàn kọ̀kọ́ sílẹ̀ wọ́n rán ẹ lọ skul f9 ló gbé jáde òpònú iṣẹ́ òkìkí àpòhùn ah, lání pọ̀nù lọ wọnú dárì fún mi kó bóyá mo short bóyá correct but kó tó lọ lọ tó box mi fún mi tó bá dẹ̀ ti wù ẹ́ òṣì ni kò tó síbẹ̀ bá ṣe tán kó lọ sun mọ́tò kó lọ mú dárì fún mi. bọ́ọ̀sì yẹn iṣẹ́ ìtàkẹ́ṣe ìtàkẹ́ṣe lánàá ṣègbórí èrò pé ó gbọ́ tó bá rẹ̀ ti lọ sí mọ́tò iṣẹ́ ni kò já rádùn mọ́tò mi ọmọ ẹ̀fọ́ àwọn fámìlì ẹ̀wọ̀n ọ̀rà kan rí wọn ò ní kan rí ọmọ ọ̀rọ̀ kíran ó béèrè lọ́ọ́ pé pọ́ọ̀tì èwo. ànkẹrẹ wọ gan idiot o lè jí ọjọ́ kọ́wọ́ mi di ọmọ mọ̀ pé mo kọ́wọ́ síbẹ̀ yẹn ọjọ́ kọ́ dín o lè. àǹtí lọ́rọ̀ kan ṣá ẹ lọ location iná o wọn jẹ́ kó máa fi mí promote àwọn upcoming producers àwọn ọmọ òṣìyàn tẹ́ pé wọn mọ ọwọ́ ti èèyàn. àwọn ọ̀rẹ́ máa lò mí síṣẹ́ wọn ní à jẹ́ni dẹ́tọ̀ kò jókòó síwájú ẹ̀mọ́ kí wọ́n ṣe. ìwọ ló lọ sọ́yọ̀ ìwọ ló tọ̀yọ̀ bọ̀ tó wáyé ní tìǹbù bá wù wọ̀nyí kò ṣèkù sí ìkan tó kọ̀ mí ṣáàṣe kíá ká gbéra máa lọ sí pàtàkì. ìtì rẹ́díò sí máa tún mọ́tò ijó tẹ máa bàtà mọ́. Ah! ìfẹ́ mi ayé mi ẹni bí ọkọ mi ó dẹ̀ jọ láti fún gbogbo nǹkan tó bá fẹ́ máa ṣe fún I promise you I cross my heart. Wow, this is fantastic. Mm I am so proud of you. Thank you. Ah, you love it, right? I love it. You're the best. Mm. Mm. mm. <laughs> nice one, nice one, nice one. Thank you, baby girl. Nice. we <laughs> should go. Um, kí ni ká anything. Ṣọlá rice. Okay, that's fine. Jola Adé! Jola. Ọmọ pẹlẹbẹ o. Jọlá Adé! Eh, madam, èmi ò mm, calm down. Okay, eh, ah, tó bá ti sọ bẹ́ẹ̀, ara yín ti máa ń gbóná jù. Kí ló dé? Jọlá! Eh, take it cool. Ah, kí ló ṣẹlẹ̀? Ó pa mí. ìwọ ló fẹ́ pa rẹ kiri sí mẹ. má ṣe wọra rẹ bí ọba kẹrù mọ kẹrù ọba má ṣe bí ọba. scene seven medium shot take one and then. Quiet. action. mo fẹ́ kó fún mi ní àyè mi. cut Tony mo fẹ́ fi ẹ́ ṣèkejì ara mi. Ha! I'm sorry. Scene 7. Video shot. Take two, And then... Action. Má ṣe wọra rẹ bí ọba, kẹrù mọ́ ẹlẹ́rú, ìwọ̀fà má ṣe bí ọba. Ìgbéraga ni ìgbé mi Tony, o kàn ń sọ̀rọ̀ ni you just talk you know act fún mi mi o understand. O yẹ you don't get ṣe dáadáa. Jọládé. Eh? Jọládé o ò hàp fún mi rárá mi dẹ̀ láìpẹ́. kí wàá ṣe dáadáa act now be flexible. excuse me huh? i'm the director of this set ẹ̀yin méjì cast mi ní anybody gbọ́dọ̀ correct ara wọn ẹ jọ ṣe lè drop kí ni ọwọ́ yín fún un. okay. pàdé ìgbà lọ́wọ́ mi. Now, slightly again. Excuse me, this guy is not getting it. huh? Eh? You're not getting it, only late. Yeah. Maybe we should just call it a day off. we start tomorrow. I'm tired. Ẹ wo, Sakeni, mo sọ fún yín, èyí nìkan ni mo ní. Tó bá ti di seven thirty mo nu alówó ọ̀rá ìgbogbo òṣùgbà tẹ́lẹ̀ kókò mọ́ àti pété ṣe mo wá sórí bíbà. Tẹ́ máa wà àmọ́ àti ọ̀wà sí bíbà. Ewo lo ṣì kàn. Ah, ah, gbogbo ọdún téèyàn ti téèyàn ti build jẹnẹ jẹ́ kọ́sùn. O o wá fẹ́ bàjẹ́ pẹ̀lú pẹ̀lú àti ṣé dandan ni kò àti. Ah, òwe má bẹ́ẹ̀ mi jáde bàbá tó ti kọ̀ṣẹ́ tó ọmọ tó ti gbọ̀n lẹ́nu ọ̀tọ̀ tó fẹ́ máa sùn. ok a máa lọ fún thirty minutes break. jọládé tẹ̀lé mi lẹ́yìn. inú ẹyẹlẹ bá kọ́ gbọ́ kí tó sọ kò pẹ́ ẹni ó gbọ́ tẹnu ẹ̀ka alẹ́ yẹn pàtó ohun ojú rí ẹnu máa lè má lè sọ o. ṣùgbọ́n ọlọ́run fún mi lóhun oúnjẹ yín o. èyí ló wọ̀ bẹ́ẹ̀. two thousand ni ma. two thousand two thousand ni sakeni fún ẹ. bọ̀bọ́ ni sakeni ṣe máa ṣe báyìí náà wọ́n ṣe máa ń fìyàn pa lójú àwọn pòdúsà kékeré yìí náà kí ló ṣẹlẹ̀ four thousand ló wọ́n ni two thousand ni mo gbà last year last time tí mo gbà two thousand last year ni ewu lo ṣì Ah, máa máa máa wójú bọ̀dà sákẹ́yìn o ó ò dẹ̀ sílẹ̀ kò dẹ̀ ń wò mí. Ẹ̀pẹ̀lẹ̀ kásán. Wọ́n mú wá rí. Jọ̀ọ́, ní kò bá mi assist bọ̀bọ̀ tó nìyẹn sọ̀rọ̀ á lè jẹ́ kí sàn ní kó wà òkè o náà ti lè wọ́n ṣe bó ṣe ń yẹ ó ń gbọ̀n kò sí sẹ́yìn kò sí sẹ́yìn tí òjò bá mi bí kò bá mi calm down díẹ̀ kò bá mi ṣe sórí àbálẹ̀ wa kì. can help ẹ sàkẹ́ni ẹ má fọ hand mi can you help ẹ can you help ẹ nígbà tẹ́yìn mọ̀ pé kò ti kọ̀ṣẹ́ tán lè jẹ́ kó wá act mi like burú nǹkan báyìí náà wà lè ṣe báyìí náà act ni mo act mi wá ṣe rìhásà bí báyìí náà sàkẹ́ni ah mi like ẹ mi like ẹ ah nǹkan tí àrò ní pínkẹ́sẹ̀ bá wá fún ìmọ̀ díẹ̀ tó ló máa lè ṣètò àwọn own expectation. ẹ ṣe bí nǹkan tá à ń ṣá láti bá ṣe náà ni tí dírọ́tọ̀ yín tó ń kó ń kígbe bí ọkọ̀ agbègbè. ẹ má bínú ẹ mọ̀ pé tẹ bá jọ ṣe dáadáa tó fún àìná jọ máa rí ẹ̀yìn méjèèjì náà inú ni. rí tani àti tani. ẹ̀yin àti. ẹ ẹ dá padà àǹtí níbo lẹ ti rí wọn ta wọn níbo lọ ti wá. Ah ó ní producer. ẹ̀hẹ́n kí ló wá kàn mí àwọn producer to ẹ pọ́n ẹ̀ṣẹ̀ dé àwọn four days producer tó bá ti rí ọ̀tọ̀ bá ti kó fún ọ máa sọ̀rọ̀ ẹni àná nínú wàdé tó bá rí mi ṣo lè bá mi sọ̀rọ̀ ni o ò lè bá mi sọ̀rọ̀ náà tó bá pè mí máa já ẹ̀dà mi àìmọye script ńlẹ̀ Mr. Kenny lélẹ̀ wọ́n mọ̀ táwọn Yorùbá ti rìn àwọn Yorùbá bẹ́ẹ̀ là ń re àfíìsì ẹni ọlá wọn ò lè máa pè mí nà ọ́ bá dẹ̀ ṣe báyìí Mr. Kenny like mi láìpẹ́ ẹ̀jẹ̀ wájú kẹ́wọ̀n yẹn wá máa sọ̀rọ̀ sí mi ẹni àwọn. jọ ah, ah sọkẹ́ ni. Ah. pick up please. a lè pick up a lè fi pick up òun mọ̀ ní kò lọ sọ́dọ̀ títí jẹjẹ mi ò fọ́ sí o mi ò fọ́ sí o. kéèyàn máa bínú sódì congrats lórí ìyàwó ọ̀dìtẹ̀ ṣẹ̀ṣẹ̀ ìgbàjáre. thank you my dear thank you so much ṣé o sì kàwá létí ẹ̀ ń ta. ẹ máa lọ bá ti rẹ́ẹ̀dì kẹ́pẹ́ wa. Mm-hmm. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ ṣe ẹ pẹ̀lẹ́. ìyẹn ìgbà tí wọ́n dẹ̀ wà ń wò tó dẹnu lẹ̀ tó ń wo ṣo fẹ́ dá sí ni tó aṣọ fún mi kí n tó fún ẹ ní fọtí olóyìí. gẹ́gẹ́ kí fún ọwájú mi jà alábòsí ó dẹnu lẹ̀ ó ń wò àwọn idiot àṣàkẹ́ni ah, àà. Ah, wọ́n má tọ̀ ṣọyìn dáadáa kí n mú ẹ bẹ́ẹ̀ yẹn má tọ̀ dáadáa kí bọ́ọ̀sì ẹ má lè dé. àwọn báàgì yìí náà eh, a sọ pé àfẹ́ máa fi sínú báàgì aṣọ. ìwọ ló ní báàgì ìwọ ló máa sọ fún mi nǹkan tí máa ṣe ìwọ ló máa sọ fún mi nǹkan tí máa ṣe àbí wọ́n dà kó rí o pé má fọ́ etí ẹ̀ má fọ́ etí ẹ̀. iṣẹ́ tẹ̀gbọ́n yẹn ṣe lé nǹkan yẹn àwa lè ṣe bọ́ọ̀rùn afọ́jú ọ̀ndarí ìtàwá ọkọ mi kí ló dé tó máa ń ṣe bẹ́ẹ̀ yẹn náà gbogbo nǹkan tó ṣe ń bibẹ̀ yẹn èmi mo lè dìde kí n ṣe torí èmi tó yẹ pé kó tó di pé electrician bẹ̀rẹ̀ báyìí mo ti ń ka script tí mo. kí ni ta fẹ́ bá act Janet Janet jj ṣogbóná tó yẹn. ha wàá máa gbọ́n níbi táyà Toyota tó bá wà lọ́dọ̀ ẹ̀ ó ń gbá lórí ẹ̀gọ́ èmi gan mo ti ka script yẹn bàjẹ́ àmọ́ kí la fẹ́ ṣe kò sẹ́ni tí ó bá lè ṣe náà. má rẹ bí ọba kẹrù mọ́ ra ẹlẹ́rú má ṣe bí ọba ìgbéraga ní ìgbé mi ṣọlẹ̀ ó máa ń pa ni just make my way right ọlọ́run mi. sí seven master shot take one and. tí ó bá wa ọlọ́run ló fẹ́. action. ìgbà ní bá bá lò bó ti tán kọ́ mi bí a ṣe ń hùwà kí n má ṣe ẹsẹ̀ gbé láàyè. just make my way right ọlọ́run mi. Ah. Nice one. You did a great job. ṣé ìgbélé tiẹ̀. wá òkè kò sàkẹ́ni òun yẹn kéré bílíjù omi náà òun yẹn ti kéré. bàbá mi bàbá mi méje iṣẹ́ mi ni ten and ten fifty tó kú kó tó jáwọ́. ìbẹ̀rẹ̀ ni òkè ìgbà wọn ni script náà ready. tó bá ti ready àṣẹ ìṣàlùbọ̀sà. kò sí problem. all right. take care. yeah, okay ìjọgbọ̀n. ṣẹ́yìn ò ti ṣetán bẹ́ẹ̀ yẹn ni. akẹ́yìndé. wọ́n ti ṣetán. kò tó kíní fún mi jọ. Um, yeah sorry please can I have a selfie with you. sún sẹ́yìn mo ní kó sún sẹ́yìn can you have a selfie with me nítorí àtijọ́ act àtijọ́ ṣeré lórí set okòrókó ni take any selfie pẹ̀lú mi àbí ok o fẹ́ ya fọ́tò kò post ẹ̀ sórí Instagram kò farms Jane Jacob o mọ Jane Jacob àbí o wà ń bẹ́ẹ̀ nígbà tí mo build orúkọ mi o stupid idiots ṣùgbọ́n jẹ́ tọ́tọ́tọ́. ẹ ẹ ti jọ máa mú un pé mi mọ̀ pé tí ọ̀nà yìí bá gbàgbé tí mo assist mi dé ọ̀nà kí n assist ẹ pẹ̀lú kíni mọ́tò táwọn ẹbí ẹ rà fún mi ṣé irun ẹ kán rárú mọ́tò yìí ni ó fẹ́ wọnú mọ́tò kí n ni wọ́n gbà industry yìí náà ẹ nítorí act pẹ̀lú mi ó fẹ́ wọnú mọ́tò pẹ̀lú ó fẹ́ wọnú mọ́tò òjè àá ó máa shut up your mouth kí ló fẹ́ sọ kí ló wà lẹ́nu ẹ̀ tó idiot wọ́n wọ́ ẹ̀rí ayé ẹ̀ ṣẹ́yìn òde ni wọlé ẹni wọnú mọ́tò ọkọ̀ olókùn wọ́n bá gẹrun yẹn ṣé kí n rí ẹ lọ́la pẹ̀lú rẹ̀ idiot. ọ̀rẹ́ mi ọ̀rọ̀ ilé ọ̀fà gbé náà solution ni kẹjẹ ká wá sí solution orí olùfẹ́ ní kàwé ẹ kì í ṣe ẹlẹ́kìnrin kì í ṣe ẹlẹ́kejì tó máa ṣe fún ẹ solution olùfẹ́ ní kàwé ó lọ sọ fún òun náà ṣé lọ́dọ̀ ní tó pe ní ẹ. gidi kò ti báyé mi ayé mi ti bàjẹ́ kó ṣe lákọ̀ọ́kọ́ kó ṣe lẹ́ẹ̀kejì tó wọ́n yìí máa ṣe lè fún mi nílé ayé mi ti bàjẹ́ kó ní kí n ti bẹ̀rẹ̀ ayé mi ti bàjẹ́ sí ló bá dẹ̀ sí mi lè parí iṣẹ́ mi lè parí kọ́dọ̀tà mi ní sí báyìí tí mo láti rẹ̀ fi pẹ́ sí mi mo tún mo tún mú dé sí mi ẹ̀tọ́ tí mo fi fẹ́ bẹ̀rẹ̀ yé. ayé òní owó ni tó bá jẹ́ tówó yẹn máa yá ẹ̀. dábò tó wà nìkan ní kò kí náà bọ́rọ̀ yìí tún kì í bákan ọ̀pẹ náà tó ṣe tó ṣe ó ń fọ kẹta pọ̀pọ̀ tó lọ́wọ́ tún ti inú ṣe ó ṣùgbọ́n ẹ̀yin rẹ́jú láti wá nàìjíríà mọ́ mi ẹ má wọrí mi ti ṣetán láti wá. I miss you too, mommy. Emma, worry. Tí n bugwela ti sort accordingly. I love you too, mommy. <laughs> Bye. Ah ah, ẹ rẹnu ẹ̀, ọmọ mọ́mì. Bọ̀ pé ó rò your a pé o máa jẹ́ kí n bá mọ̀ sí sọ̀rọ̀ rẹ̀ náà. Ọ̀ọ́ mi ah, dẹ̀ wá mọ́ Eh, mọ gbogbo yín bẹ̀rù bẹ́ẹ̀ ni pé ó ní nǹkan mi tó fẹ́ gbà nù ẹ̀ about <laughs> then ní wàhálà wọ́n ti ní ẹni tá à ń gbéyàwó bọ̀ bá kò need láti máa ga wọn. àbí o. you know so last last mo ì máa rí lọ́ọ̀mì náà. exactly. ẹm ẹm ọm ọkùdàpọ̀ ibo lẹ ń gbé àwọn méjì lọ nínú. ìdílé wo ṣe fọwọ́ já mi lára jẹ ìdókòwò àwọn ẹgbẹ́ engage láti ẹgbẹ́ engage láti ẹ̀kọ́ ok fine then I want you guys to just pick pick um, either go to the cinemas or, or pick to join. both. auntie ẹ dé o ẹ ti tún bẹ̀rẹ̀ àmì. Jọládé Jọládé jọmọ ẹ ká mi lọ́wọ́ mi Jọládé mo há mi lọ́wọ́ àbí o ti ń gbọ́ òwe lọ́kàṣọ sí ń tẹ̀wọ̀n fún mi. ṣe ẹ̀kọ́ kì tí ní àmì àdúgbò ẹ̀kọ́ kì tí ń bọ́ dáadáa ṣé kì tí náà ẹni bá yẹ kó sọ pé ẹ ọlọ́pàá kì tí kìtì ló fẹ́ kó bọ́ta ṣé àwọn tó fẹ́ fi sí mi lójú ni tó fẹ́ ṣe sí mi lójú lélẹ̀ tó fẹ́ fún mi ní kò kò rọ́jú mi ẹ sún sẹ́yìn gbogbo ẹni ọdún gbá kí ló dé ṣojẹ́rú ni jọ tẹ́gbà ti lè get àwọn nice kids so ìjọ kúrò wájú mi get out. Kí ìjẹ máa ní sùn nínú àwọn. Mo máa wọ́n me ìjọba tí mo fẹ̀ṣẹ̀ sí tẹ́ tọ́ba ti lè wá. Mo ah. máa ṣe fún wọn, mo máa ń tẹ̀sẹ̀ mọ́ra. Aṣọ náà lélẹ̀ yìí. Tí bá ń nà ìgbàjú ìbọn mọ́ ẹ̀, tí bá gbá ẹ̀ tí ẹ̀, ṣáṣọ sí jẹ́ lélẹ̀. Àwọn ah, ọmọ orí kóró ìdúró lọ. Mo fẹ́ bá ṣe jẹ́ fún ọjọ́ nísùúrù nísùúrù. Ìwọ náà kò dé lọ ṣe nǹkan ẹ̀ náà ojú tí mo ti yẹ tí o bá kó náà tí bá tí bá ẹ. kí ni òtò máa ń ṣe ó ní láti máa ní sùúrù. ìjọ sọ wọn iná náà mo mọ̀ pé ìjọ sí mo ṣe mọ̀ pé àgbàlagbà lẹni tó bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà kọ́míṣọ̀nà ẹ̀ bẹ̀rẹ̀ fi bẹ́ẹ̀ náà ó yẹ kó máa ní sùúrù gidi gan ni. mo bẹ abọ́lẹ̀ ńbẹ kí ló ṣẹlẹ̀ ẹ ṣe pọfíṣọ̀nù àtàwọn ìgbà iṣẹ́ mi nílé ẹ̀ wọ́n lè kí tí mo ti fún òfin ló gẹ́ ẹni ti tọ̀ ìjọ sọ àwọn ọmọ ìjọ sọ lórí burúkú olóṣì fẹ́ pa mí

ọ̀rọ̀ kí ni tàwọn òbí mi bẹ̀ ṣé àwọn òbí mi ló bá wọn ṣiṣẹ́ ojú mi ojú mi. o mọ̀ mú bọ̀ tuntun ẹ̀ bọ̀ tuntun ẹ̀ ní ayé ìlú ọ̀pẹ̀ ìdílé dàpọ̀ ọ̀rọ̀ burúkú ni ọ̀rọ̀ ẹ̀rọ ìṣàkóṣàkó báyìí ní wípé gbogbo bí gbogbo èèyàn mo èmi pẹ̀lú ẹ̀ àkè iṣẹ́ bẹ́nà àmọ́ ó ti fowó àti gbogbo mi lọ ó ti mọ́ mi lára kó yẹ kí wọ́n kọ́ tún parí ẹ̀rọ náà ẹ̀ pẹ̀lẹ́. ṣíbí ṣe fíìmù mo wá kọ́ mi mo sọ mí dọ́mọ̀ àtìgbà tí mo ti wà lọ́dọ̀ wọn bí o ti àpẹ́ nínú fíìmù kankan bí o ti ṣe fíìmù kankan tí wọ́n ẹ̀jẹ̀ wá ń sìn àbí wàkápá tí wọ́n ti lò mí rárá rárá ni bàtà tí mo kọ́ kiri gbogbo location tó dà bẹ́ẹ̀ tó dà bẹ́ẹ̀. ó bù mí já ẹ àsìkò agbára ìlẹ́jọ́ àyíkú tó ń fẹ́ bí wà á tètè torí mo mọ̀ pé o kì í ṣọ̀lẹ wà á débẹ̀ lágbọ́rọ̀ ọlọ́run lásìkò wá ṣe wọ́n rẹ̀ sí ọ̀la ó ní lókun ẹ̀kọ́ kẹrù mọ́ ra ìlẹ́rù ìwọ̀fà má ṣe bí ọba ìgbéraga ní ìgbé mi ṣọ̀lẹ ó máa ń pa ni. just make my way right ọlọ́run mi. ẹ ká sọ ma aisha right yeah. báwo ni mo dé sí tó kí wọn látàrí báwo lè fẹ́ ṣe my because two hours pé ní fún two hours kẹ. if so na ní pẹ̀lú you know you can achieve that within a short period. make you achieve it. ẹ̀yin na ká wọ̀ kùtì kí wàá sí la achieve it ká wọ̀ kùtì ẹ̀ mú déètì mi ṣe kọ́ ìgbéraga ni ìgbèrè ìṣọ̀lẹ̀ ó máa ń pa ni. just make my way right ọlọ́run mi. ipò tí ó bá wa ọlọ́run ló fẹ́. ìgbà ń bá ní bá ò bá lò bó ti tọ́ kọ́ mi bí a ṣe ń hùwà kí n má ṣe ẹsẹ̀ gbé láàyè just make my way right ọlọ́run mi.

Nothing serious. Yes, sir. Everything's gonna be fine. All right. Ah, ó ti yẹ kẹ́ o. <laughs> Ṣé okay? Yes, sir. Ah, what's up? Ṣé wà pa? Ṣé wà okay, ṣá? Are you sure? Oh, all right, sir. Ṣé ti jẹun? Ah, Adéyẹmí màmá ni PM. Ó ṣe yàn, ó ṣe yàn. For that. Really? Èèyàn ní Kẹ́hìndé Adéyẹmí. Mo ní sẹ́ǹsì, mo ní sẹ́ǹsì. Ẹyin bẹ́ẹ̀ lọ sẹ́ǹsì. Ẹyin bẹ́ẹ̀ lọ ṣètò ẹ̀já lọ ṣètò. No time. No time to care. Ẹja tó sọ̀rọ̀ ló máa ń rọ̀ nípa. Wàhálà ẹ̀ ilé ò ṣe rọ́nà. ọlọ́run gbá ṣòro láti ṣe iṣẹ́. ẹ jẹ́ ká sọ tòótọ́ i love this guy he's extremely good at what he does. Eh? tó bá rí tó bá rí in person. no this guy is cute. god <laughs> guy the act very humble. <laughs> ah ah No, no, no, no. I love Slow, it. Slow, daft. Janet, what is wrong with you? Kí ló ń ṣe agogo náà? Mo wà lórí ìjókòó. Ìwọ wa wa ń give appraisal fún sisi bọ́bọ́ kan tí. Bá ṣé nǹkan jẹun lórí ẹ̀ ni? stupid. No, no, bọ́n ṣe gbáǹsì mo stupid. Baby, calm down, calm down. Nobody can sọ tòótọ́. This guy is cool serious serious jokes apart ah ah no go now ah. Baby. Baby. ṣùgbọ́n àdùsà ó mọ ojú òun ọ̀rá rárá ó dẹ̀ ká bòròbòròbòrò bí rédíò àsọ̀rọ̀ má gbèsè wọ́n sì wọ́n náà lè gbàrú ẹ̀. kò ṣẹ́jú sí mi mo ṣẹ́jú sí i mo rò pé nǹkan kò sí ẹ lójú mi mo jẹ́ ká sọ síbi tọ́rọ̀ wa o ní crush ṣé o ní crush. sprite ni mo ní. ok ìwọ ló mọ but this guy is my crush i like him he's too cute wo now very humble nigga ah boy ti ma ah. bóyá kó kúkú wọnú tv yẹn kó lọ yọ síta ah. Ah, ọjọ́ torí location bóyá kó kúkú máa bá lọ lé. tí n bá lè wọ̀ máa wọ̀ tí n bá lè wọ̀ máa wọ̀. àmì ò ṣe mí rárá ń bẹ́ẹ̀ lọ nìyẹn ilé tó ti wá bínú lọ kí la máa wá ṣe báyìí. ó ń bi mí o ta lè ní ó bi èmi àwọn ilé ìtọ́jú ọ̀sùn máa ń pè é bí kọ́ ọ̀nà. àìkúrò ń bẹ̀ àìkúrò ń bẹ̀ àti bí òkúlù àdúgbò mo dẹ̀ ń bẹ̀ látàárọ̀ mo dẹ̀ journal see everything I said yesterday I didn't mean it everything I did I didn't mean it And I'm sorry, it won't happen again. No, no. I bet you it will never happen again. Because I will not take it. I mean, I don't understand now. What is it? Ah, I, of course, I know this is what you do, but then, I mean, you won't give me a slap on my face. I mean, are you taking me for a fool or something? No! It means you're taking me for a fool now. Yes, more understand okay, iṣẹ́ on ń and I give you the but lójú mi, ah ah, who does that now? Oh no no no, who does that? Ah. No, as as it is at this point in time, I think the only thing I can do right about now is I'm gonna make everything formal. èmi wàá lè jẹ́ kẹ́nìkan máa fi fáìn bò wá máa fi máa kó mi lọ́bẹ̀ lọ náà it's not possible What? no I be actor on my own o I be actor I get my followers you understand I get my viewers òun ló ṣó lórí tv mi show ṣó lórí tv. calm down kò sẹ́ni tó lè gbà òótọ́ ni òótọ́ ni kò sẹ́ni bọ́ọ̀ tó lè gba ṣòkòtò lọ́wọ́ jì kò possible nǹkan máa lé kan méjèèjì ni àwọn tó tọ́. Janet Jacob ìyàwó àfẹsẹ̀kọ̀tà. Janet Jacob same Janet Jacob táwọn wò lórí TV àbí ṣé mo rán òun ni ìyàwó àfẹ́sọ́nà. olóńgọlọ ọ̀sán. sit down how are you. fine sir. èyí kọ́ ah wonderful báwo ṣe àlàáfíà ni àwọn dádì àmọ́ mi. ah good good to see you. mi ò rò pé mo orí tv báyìí ni ti máa ń wò. èmi náà kọ inú ìpàdé ẹ rí. mọ mi ẹ má wọrí ayé máa rí pẹpẹpẹ because she is here to stay with me forever. for real. yes daddy. oh god. <laughs> nice. àgbà ẹ wọlé pẹ̀lú rọrùn tọwọ́ tẹsẹ̀ mo ti gbà ẹ wọlé <laughs> máa wo ṣé wàá rí ilé wa ilé aláyọ̀ ni àmọ́ àwa kì í torí pé ọlọ́run gbàdúrà wa sọ́mà ọ̀ ká máa fi bọ́mọdé ọ̀ ìjọ tó bá jóun ló ṣẹ̀ kó ṣàlàyé àbábáwí gidi máa rí ìbáwí fún ọlọ́run adéṣe ńlọ́rẹ̀ ara yìí soso. ẹ jọ ìyàwó mi kí ni jíjẹ ah, mímu name it. ah no èmi ni mo máa sọ oúnjẹ fún yín máa. Seriously? Yes, ma'am. ló tún wá sọ sọ̀rọ̀ sí báyìí. Daddy, she is. She is. Ah, òmójú lọ́jà. Daddy, ẹ̀yin kò fi jọ. Daddy, ẹ̀rí kò fi ṣe aṣáájú jọmọ́ mi ni. Ó jọmọ́ mi náà, ó jọmọ́ mi. Má jẹ́ kó bọ́ lọ́wọ́ ẹ o. I'll try, Daddy. Ọ̀nà àṣeyìn lọ́rẹ̀ ara yín. Ṣé o ti bọ́? so ìwọ náà ṣètọ́jú ẹ̀ dáadáa eléyìí dùn mọ́ mi. <laughs> jẹ́mílá rèé jẹ́mílá wọn ni wọ́n ti sẹ́lẹ̀bẹ̀tì yìí ìjọ ni máa fẹ́ rọmọdé ìbáyìí torí ọlọ́run ìjọ ni máa fẹ́ fojú kan ọmọ mi báyìí torí ọlọ́run ọlọ́run Olódùmarè ẹlẹ́dàá mi ò dé bá ń pọ́ ọmọ yìí wálé ẹ káàsán ma mo fẹ́ ra noodles ma méjì pẹ̀lú ẹyin mẹ́fà àtàlùbọ́sà di mẹ́ta. kí má ṣe ẹsẹ̀ gbé láàyè just make my way right ọlọ́run mi. <laughs> Don't give me that. Please, I beg of you. Don't. What kind of nonsense is that? Kí ni gbogbo kí ló ń fa gbogbo rubbish yẹn? Àwọn ah, àyàkú ẹ̀ gan. No, àyàkú ẹ̀ gan. Kí ni mo ṣe náà? Ìwọ ìwọ onímọ̀ ìdọ̀ lọ post Dọ̀tun. O lọ post Dọ̀tun Bankole sórí Instagram ẹ̀. O lọ MCW. Man crush Wednesday. Really? What kind of effort is that? Baby, calm down. No, no, no, don't tell me to calm down. You calm down. Kò lè tó gbogbo nǹkan tó ṣe yẹn. Oh, really? Kò lè tó yẹn. Coletta, oh, who, who is the fool here? I'm the fool, right? I didn't say that. No, no, that's what you're telling me. Look, let me tell you something. Because you are a celebrity, do not give you the right to do whatever you think you want to do. I am the man. Okay? I mean, my fẹ́, What kọ́ ló máa fẹ́ mi. Ṣùgbọ́n so now check that, that post. Now, you talk about my life, private life. You don't ever post me as a, a, a MCW. Eh? eh Post me publicly. I don't want private life. I want the public life. Okay, oh, see, Five thousand. Five thousand. Auntie Desire. Jọ́ládé. Ẹ̀kọ́jọ́ mẹ́ta. Ibi báyìí ló ti ṣiṣẹ́ ń sìn. Bẹ́ẹ̀ni bíbá mo ti manage ìgbà tá àdẹ̀rí iṣẹ́ tẹ́ tà ṣe a ṣáà máa ṣe lè tàbá rìn. but gbọ̀ nǹkan tí wọ́n ṣe náà make sense ó kọ lọ bẹ́ẹ̀ just like that ó dágbére oṣù kọ̀ọ̀kan kó dáná o. àǹtí Desire òwe mi náà kí n dédé lọ bẹ́ẹ̀ yẹn o ṣé bí iṣẹ́ tẹ́ tà mo lọ kọ́ lọ́dọ̀ àǹtí tó ń dẹ̀ sọ mí dánmọ́ ọ̀dọ̀ àǹtí Janet wọ́n sọ mí dánmọ́ ọ̀dọ̀ bàtà àti bag ni mò ń kó kiri gbogbo location ibùdó táwọn pm bá sọ pé wọ́n tiẹ̀ need extras o kì í ṣe one or two things àǹtí Janet ò ní gbà wọn ò dé sanwó fún mi. are you serious. yes. Um, jọ̀làbí ṣó mọ nǹkan ilé ayé ta wà yìí sùúrù ló gbà ṣó wá rí passion tí wọ́n ní fún acting yẹn gangan ni kó máa rò tí Janet bá ní pé kó gbé bag láti bí báyìí dé Kòròdú bus stop kó ṣe kí ni kó sáré kókó máa gbé ni you need to focus on your passion and what you want to become so that the sky will be your starting point ṣó ń gbọ́ mi forget about any difficulties forget about any challenges it is part of life ṣó ń gbọ́ mi o máa ní láti padà kó lọ pursue career ẹ̀ ṣó ń gbọ́ mi. ìbárí opportunity máa padà. ọlọ́run á fún ẹ ṣe ọlọ́run á fún ẹ ṣe pẹ̀lẹ́ ṣé ó ṣàtọ́jú ẹ̀ dáadáa bíbá ìṣá. mo manage mi. oṣù ọ̀ wọ́n sanwó gidi. aṣá manage. o ṣàṣìní nọ́mbà mi. o send the account details rẹ̀ kí n wá nǹkan. Oh, account details. Oh, ah, be. Mm, mm, mm, get Thank up. you so much. Stand up. Stand up. Oh, wow, okay, well. People um, need to. 5,000 one oh ah ló fi wà lórí ló fi wà lórí sọ kí ni gbogbo lọ́wọ́ ṣe kí ni ṣe ṣe fún you think you think you see what mo mo mo wà lórí ìwọ wọ́n mé wọ́n mé kọ́ ọ̀fẹ́ ìwọ wọ́n mé kọ́ ọ̀fẹ́ ìwọ right. dà bó ṣe ṣe nǹkan tó ṣe yìí ló ṣe ìyá mi lẹ́nu like i don't get it. pẹ̀lẹ́ ṣùgbọ́n pẹ̀lẹ́ pẹ̀lẹ́. who is it. jọ̀wọ́ mi pẹ̀lẹ́ ṣùgbọ́n. Oh, hi. má bínú sí mi jọ torí Ọlọ́run ó yẹ kí wọn náà mọ̀ pé mi ò kí ń ṣeré èèyàn báyìí besides i mean gbogbo kọ́ọ̀ tí wọn náà tó ń receive níbi tí mo wà you didn't even regard me i, I just i just got jealous wọn ló fà á tí mo ṣe lè control ara mi as at that time but i promise you that i will never raise my hand on you ṣé mi náà ti sọ fún ẹ tẹ́lẹ̀ ẹ́ àbó nífẹ̀ẹ́ ṣùgbọ́n nǹkan tó jẹ́ kó fi ṣe nǹkan tó ṣe yẹn ni mo mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀yin náà ẹ má máa wù àbẹ́yìn mú ọmọ ọkùnrin tó bá ti jẹ́ ẹranko ẹranko ọkùnrin ló máa ń wà bẹ́ẹ̀ ṣe wà ẹ ó bẹ́ẹ̀ ṣe lọ́mọ lọ́mọ láì ṣe pé ẹ fẹ́ máa fi ọmọ lọ́mọ kọ́ ẹ̀ṣẹ̀ ó dànà ó bẹ́ẹ̀ ṣe wà yẹ you very responsible kó wá tọ́ sírò ẹ̀yin kẹ́ máa ń obìnrin báyìí ah, ẹ má máa wọ ẹranko mọ́ kò dáa ṣẹ́gbọ́ pẹ̀lẹ́ bébì pẹ̀lẹ́. Desiree èmi mọ̀ pé nǹkan tó dé ló ní kán wá wò mí because if not o ò ní máa wẹnu sí mi lára but then èmi náà mo fà I deserve it um, babes I'm deeply sorry okay forgive me. àgbà náà ló ń dà lóye o wọ́n ní téèyàn bá pẹ́ lórí mi èsì kí èsì abáyọ̀ ń bẹ̀ ẹ sọ fún wọn àti Janet kó gbé relationship wọn yìí lọ sí next level. mọ́mí actually nǹkan tẹ́mi náà fẹ́ bá yín sọ̀rọ̀ lórí tẹ́lẹ̀ náà nìyẹn bọ̀ tó kàn jẹ́ pé yín kan yàrá sọ́jú mi lọ́ni. torí wọn náà bá ìpè bàbá ń pẹ́ lórí mi èsì kí èsì abáyọ̀ ń bẹ̀ èmi á advice kó sọ fún Janet àbí kó sọ fún kó wá bá mi kó bá àwọn òbí ẹ̀ sọ̀rọ̀ kan fún wa ní date láti máa wá ṣe mọ̀mí mọ̀ ẹ̀ and everything kí gbogbo tó ń rùn kó tán lẹ̀ ṣé tó bá jẹ́ pé ìlú òyìnbó náà ni kò ná wa anything kọjá kára ticket everybody wa ló ní visa UK lọ́wọ́ so adẹ́ra ticket adẹ́ lọ bá wọn tó bá lè decide pé ibi náà làwọn ti wá fẹ́ bá wa ṣe no problem. Daddy èmi ti ń feel pé bóyá nǹkan tí mo ní láti wá best time tí máa bá yín sọ bóyá ó máa take time ẹ̀ tí wàá make gbogbo ẹ̀ easy for me nsìn dáre. no no no no no no no ah kí ni ọba ti ń pẹ́ lórí mi ìṣìkèṣì àwọn àbá bẹ̀ mí nítorí ọ̀rọ̀ yín ó fọ́nì o so kó má lọ jẹ́ pé wọ́n ló ń ṣe pálapàla. Ah, no not at all èmi kan mo kàn please mo kàn wá best time máa. ọ̀ya ẹ fast strike ẹ̀ ń tí mo sọ yìí <laughs> ká tètè mọ̀ tá a máa ṣe kíákíá kíákíá pass. I'll pass. Okay. Right. Both genotype àti blood group méjèèjì wà very important and make sure you do that. Noted, mom. Trust me. <laughs> okay, well. Yọ ṣiṣẹ́ lórí ìyẹn kò bí àtètè mọ́ ìgbà ara làbúrà. Wọ́n ní ẹnìkan <laughs> Baby, oh, they're walling now. Oh, now. I told you. pé mò ń lọ síbi kan mo late mo kàn ní kí n sáré rush down ni. mo ti miss ẹ. oh sorry bó ṣe ń ṣe ẹ ló ń ṣe I promise you I will come back quickly. are you sure. of course I'm very sure. you know I love you so much. I love you too. Yeah. stop it stop it stop it kí ni gbogbo náà fẹsẹ̀. Mr. Man go let you wá. come on stop. what the fuck is this ẹnu ṣe máa kíṣe máa kíṣe ọmọ lójú mi wọn ni bó ṣe ṣe ló ṣe ṣe ó stupid ó tún bóyá ṣe bó ṣe ṣe ló ṣe ṣe ta ni bó ṣe wọ ìyàwó mi bó ṣe wọ ìyàwó mi lójú mi. stanley aláì lọ. ẹ who is this. no no no you can't talk. o sọ torí gbogbo ẹ lọ lọ́wọ́ ṣayé I will pay you I will pay. yà wọ́n lọ́kọ̀ jẹ́dẹ̀. ṣé ṣe yóò fún wa dáadáa. kí la bẹ ṣe báyìí a máa break iṣẹ́ nìyẹn. a lè jẹ́ a lè jẹ́ kó lọ báyìí náà. ẹ má bínú ẹ má bínú ẹ má bínú a máa arrest situation proper ẹ má bínú. ẹni sùn ẹ jọba mo ń bọ̀ mo ń bọ̀ ẹ má ti lọ mo ń bọ̀. ẹ dúró ó máa padà wá bóyá sọ yẹn. kí n dúró ilé ti dúdú àti ní kó tẹ̀ ń sè ó ti jóná ó ti jóná gan pátápátá ni o ẹ tètè lọ wò má. wà wọ́ wọ́ wọ́ o lè yà mí wèrè no o ò lè yà mí wèrè you can't do that to me trust me at this point in time I don't seem to understand a thing again kí ló ṣẹlẹ̀ gangan look I need to know everything I need to know. So you have to tell me everything I need to know now. At this point, of course, you can't even fool me anymore. I should have told you this a long time ago. Start talking. Our parents ní kọ̀kọ̀ sí lábúrò.

ilé karùn ní ìgbà ó fẹ́ ṣe dá ẹlẹ́kẹta abẹ́rẹ́ kan láti ilé karùn ní ìgbà ó fẹ́ ṣe dá. èmi nílẹ̀ lẹ́yìn mi bàjẹ́ lọ lẹ́yìn yìí ó máa lẹ́yìn. kò lè lẹ́yìn kò lè lẹ́yìn àpò tí pọ̀ náà ọmọ tó ń bọ̀. àdáni mo dá báyìí. má ṣe bẹ̀rẹ̀ má ṣe bẹ̀rẹ̀. tó o tó mọ́ mi lè kí n sè é. Daddy, daddy, lẹ́yìn lẹ́bi ìṣẹ́bọ̀, lẹ́yìn lẹ́bi ìṣẹ́bọ̀. Ṣé mo pé mo promise mi? Ṣé mo pé mo promise mi Nadi lẹ́yìn lẹ́yìn mi ìṣẹ́bọ̀. Inú ẹyẹlẹ bá kọ́ gbọ́, kọ́ tó sọ kò pẹ́. Ẹni ó gbọ́ tẹnu ẹ̀ga alẹ̀ yẹn pàtó. Ohun ojú rí ẹni máa lè. kí ló ṣẹlẹ̀ gan àgbà kí ló dé. Ah, ah, mú mi á fẹ́ rí yín ni mà. gbogbo kò ní da fọ́tà yín orí ọ̀tá yín ò pè so ẹ̀yin lólùdè náà ṣé ilé fún ìmọ̀ látàárọ̀ àbí. má ṣe ìgbéraga ni ìgbéni ṣẹlẹ̀ ó máa ń pa ni. Just make my way right, Ọlọ́run mi. Lórí mi, mi dùn mí. ẹ̀ náà làbúrò mi kò sí. My mother was never at home. Òróró ló fi wọlé bí ọ̀rọ̀. There was no time to talk to her. She didn't have time. I couldn't tell my mother what I was going through. I couldn't tell my mother what was going on. kí I couldn't tell you. I don't want you to leave me. I thought you'd leave me. God, I'm suffering. àná tí mo wá bá sọ̀rọ̀ ló ń sọ fún mi pé ó ní ìsàlẹ̀ inú ń kan òun ó dẹ̀ ń fún mi ní concern mo ṣe ní kí n sọ fún yín. listen kó yé wa dára ṣé dàpọ̀ ló pè lánàá ni àbí Janet. dàpọ̀ ni mo bá sọ̀rọ̀. kí ni dàpọ̀ wá ṣé dàpọ̀ ló wá complain pé inú òun àbí ìyàwó ẹ̀. ó ní inú ń kan Janet. inú ń kan Janet okay. uh, but ẹ mọ next thing to do now èmi kọ́ ni dókítọ̀ ní kí dàpọ̀ mú lọ sí ọ̀dọ̀ dókítọ̀ wa kó mú lọ sọ́spítù wa wọ́n á dẹ̀ ṣe tẹ́sítì fún un so wọ́n á mọ ohun tó ń ṣe wọ́n á dẹ̀ mọ tán máa lò. wọ́n á lè mọ ohun tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ tà láti lò sí ṣòrí gbọ́ ẹni kí dàpọ̀ mú lọ sọ́spítù. ọ̀rọ̀ ẹ̀ ní ìlú fẹ́ just make my way right ọlọ́run mi. ipò tí ó bá wà ọlọ́run ló fẹ́. ìgbà ń bá ní bá ò bá lò bó ti tọ́ kọ́ mi bí a ṣe ń hùwà kí má ṣe ẹsẹ̀ gbé láàyè. just make my way right ọlọ́run mi. ṣé ní result yìí wọ́n ti explain fún mi ṣùgbọ́n kò rí lè yé mi mo ṣe ní kọ́ mi pè wá. ẹ jọ̀mọ̀ báwo ni ẹni tó ṣe jẹ́ sí. ẹ ẹ family friend mi. ok mo sọ́ọ̀rì o ṣẹlẹ́ni Anthony ní resort yìí kò lè bímọ ọmọ láyé ẹ̀ rúùmbẹ̀ ti bàjẹ́ rúùmbẹ̀ ti wà damage àfi tọ́lọ́run bá fẹ́ ṣàánú ẹni yẹn torí according to nǹkan tó kọ sí bíbà yìí ẹni tó ní result yìí o kò lè bímọ ọmọ láyé ẹ̀ kò ní wọ́n mọ́ ṣé pé ẹni tó ní result yìí kò lè ṣàbíamọ. bẹ́ẹ̀ni kò lè ṣàbíamọ rárá kò burú. o ṣe. tọmọ mi ṣe bẹ ní ìkànnù àwọn ọ̀rẹ́ yín bẹ ṣe ń ṣe yẹn Ọlọ́run àmà lọ o ṣe. ma. ipò tí ó bá wa Ọlọ́run ló fẹ́ ìgbà bá ní bá òun. ìfowópamọ́ ti látàárọ̀ kó sọ̀rọ̀ o ṣe That's uh, almost all. kò tí ìrọ̀bọ̀ rẹ̀ ń wò bí àlùbọ́sà látara ọtí wà wọ́n jẹ́ ọ̀hún mo mọ̀ ẹ́ náà rẹ̀ sọ̀rọ̀ kí ló ń ṣẹlẹ̀ wọn ni kò sí ọ̀bọ̀ àṣẹjọ ọ̀rẹ́ mọ̀ pé mo mọ̀ ẹ́ náà kí ló ń kí ló ń ṣẹlẹ̀ yìí náà ọtí wà wájú ọ̀hún mo dẹ́n sọ fún gbogbo wa okay wa okay you are not okay so talk to me. Oh, oh, oh. ṣe wọra rẹ bí ọba kẹrù mọ́ra ẹlẹ́rú ìwọ̀fà má ṣe bí ọba. ìgbéraga ní ìgbéni ṣọlẹ̀ ó máa ń pa ni. just make my way right ọlọ́run mi. dúró dúró dúró dúró dúró dúró ipò tí ó bá wa ọlọ́run ló fẹ́. ìgbà ń gbá ní bá bá lò ti tán kọ́ mi bí a ṣe ń wà nípa ṣe ṣe tó láì. ọmọ ọmọ lágbára àdá ọmọ àbí nǹkan bẹ́ ọmọ òṣì ọmọ tó gbéra náà kó ní kó padà lẹ́yìn ọmọ mi kó ní kó tẹ̀yìn lẹ́yìn ọmọ mi òun á fi sáà bẹ́ẹ̀ fi máa kó mi lómi ọ̀dọ̀ jẹ àbí láì mọ̀ pé kò rò pọ̀ obìnrin lásán obìnrin jákujàku àtọkùn wọn balẹ̀ jẹ tí wọ́n tún. àròpé mi tọmọ rẹ mi tí wọ́n kọ ìtì ẹ̀ orí ìtẹ́jú. wọ́n fẹ́ jọ ẹ́ dé. bí ó bá bọ́mọ yóò rẹ bí ọba kẹrù mọ́ra ẹlẹ́rú ìwọ̀fà má ṣe bí ọba ìgbéraga ni ìgbéni ṣánlẹ̀ ó máa ń pa ni just make my way right on mi. Ah, ẹ káàbọ̀. káàbọ̀ síbo kí ni orí tó ń wẹ́kọ̀ mi mo ní ẹ káàbọ̀ síbo kí ló ń kí mi káàbọ̀ fún. so adúrú nǹkan bàǹtàbàǹtà yẹn ni wọ́n ṣe látànà ló lọ bí ọmọ ọlọ́mọ sórí social media for no reason why ṣó fẹ́ bá yí ọmọ ọlọ́mọ jẹ́ ni àbí kí ni tó ń ṣe fún ẹ kí ni tí ò bá ṣe tó o lè fi sọ fún mi náà. ẹ wò dé ẹ má bínú mo tiẹ̀ ti gbàgbé látàmì ẹ má bínú. ìwọ ti gbàgbé látàmì o gbàgbé látàmì kó o fẹ́ bá yí ọmọ ọlọ́mọ jẹ́ why. ẹ wò for me i have spoken ọmọ mi ò lè fi ọmọ yìí. ooo oh, i see èmi ni dàpọ̀ di ọmọ tìyẹ tí ò lè fi ọmọ yìí ṣé dàpọ̀ ń ṣe ọmọ tèmi mọ́ àbí mi ò ní ráìtì lórí dàpọ̀ mọ́ mi ò nẹ́tọ̀ mi ò mo ti yàtọ̀ sí bàbá tí ẹ gbọ́dọ̀ rìpọ́ọ̀tù fún. i'm not supporting that but ojúṣe tèmi gẹ́gẹ́ bí abiyamọ tó màá ṣe báyìí dojú àmì. kí ni ojúṣe tèmi gẹ́gẹ́ bí abiyamọ gidi tó responsible tó ń ṣe dáadáa sáwọn ọmọ ẹ̀ débi pé ayé gbọ́ ọ̀run mọ̀ kí wàá ní ojúṣe tèmi o lórí ọmọ mi mo fẹ́ kó sọ fún mi. ẹ̀wọ̀n dáàdì dàpọ̀ ṣe rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ kò kàn mí rárá. ó kàn mí o ó kàn mí ó ṣẹ̀wò mọ́ mi lórí o ó kàn mí gidi gan o kí ló dé tí ó kàn mí mo responsible nínú ilé mo responsible níta tí oh my god tí ìyàwó ọmọ bá tiẹ̀ wá ṣe ẹ̀tọ́ ẹ̀ láti kọ́kọ́ sọ fún mi ká tiẹ̀ wá gbà pé o fẹ́ lé ọmọ yẹn o fẹ́ kó fẹ́ ọmọ yẹn ṣé ó wá yẹ kó bà lórúkọ jẹ́ níta ni ó lọ já mọ́tò gbà nídìí ọmọ ọlọ́mọ just like that tó o bá tiẹ̀ ní jẹ́ kọ́mọ ẹ fẹ́ mọ́ àkọ́kọ́ wàá jẹ́ kí n mọ̀ màá dẹ̀ mọ reason tó o ṣe fẹ́ kọ́mọ ẹ fẹ́ mọ́ then ẹlẹ́ǹkejì tó o bá tiẹ̀ wá decide pé ok o ò fẹ́ kọ́mọ ẹ fẹ́ o ṣé bẹ́ẹ̀ dẹ̀ fi ilé ama lọ́lọ́ ẹ̀. ẹ̀tọ́. my right o oh. ẹ̀tọ́ mi má fi dùn mí o ẹ̀tọ́ mi ẹ̀tọ́ mi o ẹ̀tọ́ mi o má fi dùn mí o èmi ló ń fẹ́ rí lọ́wọ́ máa ń lọ ṣá ó bá yá wọn ò ní rí ọmọ ẹlòmíràn lọ fẹ́ rí o ṣe. ẹ mo gbé box mi sínú location box ẹ bá ń gbé pé driver kó wá bá mi gbé wá ìjọ ó yá wèrè gan-an ó lè wá ti padà dà o ó ti wá padà sí èrè mo ṣe ń sọ̀rọ̀ bí òkò ni ibà gbé ẹgbẹ́ mi fi lẹ́bàá kẹ́tẹ́kẹ́tẹ́kẹ́ ò ní làákàyè tí o bí wọ́n wá tí o bá pèsè dé ìbà òròmí o gbọ́ ọmọ sẹ́kùn sí ìbà tó o máa ránṣẹ́ kiri máa bí ẹ̀rà ìwọ́n pé dé sẹ́ẹ̀tì máa lé ẹgbẹ́ possible sir àti fẹ́ ní crisis báyìí. crisis wo tún nìyẹn báyìí. mo ní ìdòbí ràn sẹ́ as ah, soon as possible. ṣé ẹ arrange gbogbo cast yìí tẹ́lẹ̀ táìmù ń lọ báwo lẹ ṣe ń ṣe báyìí náà. everybody náà ta ní láti lo. kí la wá fẹ́ ṣe sí báyìí. ẹ má jẹ́ ká máa tẹ́ máa argue àmọ́ ìyẹn bàbá ní ìdìbò ilé ẹ lẹ́nìbọ̀dì kẹ́ ẹ pè wọ́n. mi ò lẹ́nìbọ̀dì tẹ́ǹtì. bẹ́ẹ̀ ah ṣe má bìrì má bìrì pé mo dání tó látẹ̀kọ̀ ẹ̀jẹ̀ má owó èèyàn wo lẹ wá. obìnrin ni àbí. obìnrin ni. tẹ́bà máa ń mi ò rí pose anybody. bọ̀ lórí mi lọ́mọ ṣe láti ṣe wá sọ fún mo recommend it fún yẹn lẹ́sẹ̀. ẹjọ ẹjọ ẹni kan máa bọ̀ i need one very very urgent i need one ẹjọ ilé wa máa bẹ̀rẹ̀ bá ti tẹ̀. ẹ ṣe gan sa ẹ ṣe gan sa. nǹkan tí ọwọ́ ẹ̀ ò tó ló máa ń fi gbọ̀ngbọ̀ fà á nǹkan tí ò tiẹ̀ já mọ́ rárá ló máa ń pride pé ẹ èmi èmi lélẹ̀ èmi nìyẹn ẹ́ wọ́n pè kí lò ọmọọṣẹ́ tó máa bẹ ṣiṣẹ́ tẹ́lẹ̀ ìjọba ní ọjọ́ yẹn ló wọ̀ sí rẹ̀ she is now widely celebrated celebrity gbogbo ayé ló fẹ́ mọ̀ as a matter of fact she is now the face of your industry ibi tó bá lọ wọn máa bẹ ó fẹ́ yà sọ ìwọ ó ṣàmọ̀ bó ṣe máa ń rọ̀ṣẹ̀ tẹ́lẹ̀ náà dẹ́gbẹ̀ẹ́ rọ̀ṣẹ̀ fine girl adán ara ẹ̀ ìwọ tó ògúdà tó star tó fi gbé nǹkan tí mo ó tún dé kù láti jẹ ńlá beautiful name tí mo ti ẹ̀ fún ẹ ó change ẹ̀ sí Janet ta ló jẹ́ ìyẹn ìwọ tó yẹ pé mo ti ẹ̀ wà nílùú wọ́n sọ́fà wọ́n jìyà five thousand mi ò sọ pẹ̀lú gbogbo tó bá ti jẹ́ pé bó ṣe ń ṣe gbogbo ìgbéraga òṣì olórí burúkú tó ń ṣe tó sọ pé ìyá ẹ̀ wà lamẹ́ríkà o sì ń sẹ̀dọ̀wọ́ díẹ̀díẹ̀ sí ìyá ẹ̀ bóyá bóyá àṣírí àti ẹ̀bùn díẹ̀. Eh, in this life to get to the top you need to be humble o máa ní láti come down from your high rocks keep yourself low àwọn makeup artist orí iṣẹ́ ti tó bá bàbá wọn sọ̀rọ̀ wá jáde mọ́ wọn bí pé kò ṣe ìyọ̀kan ló bí wọn. na all of that ló já sí jọ kí ló gé ìkírè rẹ dáni lóhùn náà ìwọ ni mo bá sọ̀rọ̀ my darling Pride, they say, comes before a fall. Àti kọ́kọ́ gbéraga. Gbéraga ẹni máa ṣe kí nǹkan máa gbé ẹ̀ṣọ́ lẹ̀. Òun náà lè láti pa mọ́tò èdè. Owó lélẹ̀lẹ̀ ò lè san mọ́. O ò tiẹ̀ dákòjọ rárá torí mọ́tò tó ń lò àwọn wèrè tẹ́jọ́ fúnra yín kiri náà ló tún lò. Boyfriend ẹ tó tún tó tẹ̀ tó máa ṣe lọ́bìnrin pẹ̀lú ẹ̀ ó ti ṣe kí ó ti fi pride àti irọ́ ó ti jẹ́ kí gàtò ó ti fi jẹ́ kó gba mọ́tò lò fún owó náà sí sọ́kò ìtòlè ta ló ta owó ti owó ní stars owó ẹ ti tán ta ló fẹ́ bẹ́ẹ̀ ìwọ tó jẹ́ pé tẹ́lẹ̀ tó bá ti bọ́ sí location wọn máa máa bẹ sẹ́lfì bí ara dẹ̀ nísìnyí wọ́n ló ń bẹ̀ wọ́n ṣẹ́ ẹ̀kọ́ mi ni ìwọ ló tún introduce ara sí àpín jẹ́nìlá nínú nígbà ìjẹ́nẹ́tì o torí gbogbo àdúrà tí mo ti ẹ̀ ń gbàdúrà fún jẹ́nìlá jẹ́nìlá ìbò mi ló lọ́gbà torí wọ́n ti ṣèjọ orúkọ tẹ̀sí jẹ́nẹ́tì. Take ṣó mọ nǹkan tó bá ti wá kọ́ńbà tó bá ti jókòó bẹ́ẹ̀ ṣe balẹ̀ sọ̀rọ̀ èmi mọ́ mi mọ́ bó ṣe ń sọ̀rọ̀ kàǹkàǹ torí mo ti try pẹ̀lú gbogbo ìgbà tó ń ṣe mo máa ń sọ fún ẹ ní sùúrù wà á dé bẹ́ẹ̀ kí n fẹ́lẹ̀ ìwọ ló mọ tó ń ṣe mo ṣe bóṣe mo rán sí wọn làtàkùn ní mi ò fẹ́ lọ location yẹn ní ìwọ actresses pọ̀ bẹ́ẹ̀ and again Jennifer if you are ever given a second chance my darling I will advise you take it slow eh? let me tell you the secret of life You have to be humble. You bring yourself down so God can take you. I am not saying this for you to start crying, but I'm telling you what life is about. Any for the tó I need to lé dada, òun èèyàn máa your mother be tí ní gbogbo ẹ̀kí láti fẹ́ ṣe fẹ́lẹ̀ yìí. Òun tó bá ti ń jẹ́ kó mọ̀ pé, "I will be only the help." Wọ́n á where tó bá lọ sí location òun fake parties ọmọ pm ọmọ máa bá wọn ṣeré máa bá wọn rẹ́rìn máa yọ ọmọ wọn má máa rí rẹ pé ìwọ kọ̀ọ̀kan bá irú wọn ni because we are nothing but pencils in the hands of our greed. Rọra àǹtí rọra ló gbà ìgbà rẹ lóore o kò yà lóko lóore o àǹtí rọra ló gbà sísítà rọra ló gbà ìgbà rẹ náà rẹ o kò ló gbà rẹ. Ah, is that not Janet Jacob. so. damn mo love girl yìí and as in gbogbo movie ẹ kò sí movie ẹ tó fẹ́ jáde tí mo ti wò gbà tí mo wà US mo máa ń wo ni and I promise myself pé njọ́ ti bá ti rí I'm gonna do something for her. ṣé mo pẹ́ sọ pé mo máa ń búyàn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣebí. ẹ bọ̀dá kẹ́hìndé sọ pé o bọ́ àwọn. bọ́dá mi ṣe ẹ òkè. your brother. ṣé ẹ ìyá wèrè mọ́ tilẹ̀ go to her and disgrace yourself go and embarrass yourself ẹni tó jẹ́ pé kò ní ẹ̀kọ́ bí wọ́n ṣe máa ń sọ̀rọ̀ sí yàn kò nọ́mà rárá ní lady yẹn Jacobs àbí kí lẹ pè kò nọ́mà tó bá sọ pé yóò nọ́mà ń gbá lórí gẹ́ ọ̀yẹn. are you kidding me. ẹ lọ tẹ́ra yín tí n bá sọ nǹkan tó ṣe fún mi fún yín. ma ma kí ló dé yes ma um, bẹ ṣe heart yẹn mo kàn ń wò yín because I like you. oh really thank yes. you. Sherry, uh, you're the best actress in the Lewa. Are you serious? Oh, yes. Oh, thank you. Yes. So, mo wá sọ pé um I just want to take a selfie with you. Oh don't, please. Makemi, you want to take a selfie with me? Yes. Phone all over here. <laughs> Techno, Techno WT. Techno. Yes. Triple stupid. Triple real. Ó fẹ́ fi Techno yà. <laughs> Àwọn tó ní iPhone gan-an wọn já wá bẹ́ẹ̀ yẹn wọn já bí yẹn wọn kó wá máa yà Techno, ó láyàláyà, mò ń bọ̀, ó fẹ́ wá yà mí fọ́tò. Ẹ́ ó fẹ́ wá fún àwọn fo òṣì tó wà lójú ẹ̀yìn o fẹ́ o fi kó mí àbí padà sílé lọ sọ fún mọ́mí àti dáàdì ẹ̀ pé kó iphone fún ẹ tó bá ti ra iphone fún ẹ wàá wá padà wá ẹ wàá wá bá mi màá wá kàn sí báyìí. before I, I upload the picture on Instagram um, I will filter it. you filter it o bóyá sọ bóyá fọ́tọ́ sí mi lójú you filter it just so say you go get out idiot you want to take a picture with me. can you use beauty pro. èmi ni madam Jacob. ah okay inú fíìmù làwa ti ń rí wọn àwọn pé ìwà wọn burú tó yìí. Janet Janet Janet Jacob ẹ̀ka ọba ilé forí sọ mi ṣé bẹ́ẹ̀ lè kíyàn ẹ lè tẹ abẹ́rẹ́ wọn bọ́ ṣe rí wọn dàbí àpò ẹ̀wà. bẹ́ẹ̀ jọ́kọ̀ mi torí Ọlọ́run máa fẹ́ kó dáríjì mi àyíká nǹkan kún mi ló jẹ́ kí n rí báyìí kò tètè yé mi ni àbẹ́rẹ́ ayé mi lóde mo wá dẹni tó ń dágbé èmi tó jẹ́ pé ẹ wo bí mo ṣe wà tó yẹ kí n tó ṣẹlẹ̀ báyìí kí n máa jẹ wọn mọ́ ẹ wò mí jẹ́mílá ju ọkọ mi jẹ́mi dáríjì mi ọkọ mi ìyá Jẹ́mílà mọ́ sùkúrú mọ́ sùkúrú Jẹ́mílà níbi bàbá bá sọmọdé ọmọdé ní ìbẹ̀rù bàbá náà bá sì sọmọdé ọmọdé òun náà ni ó sì bẹ̀bẹ̀ dákun ọwọ́ kò dáríjì ìyá rẹ̀ dákun jù wo bí tí wàá bìkítà yín tó ṣe bà future mi jẹ́ mà ti lose dàpọ̀ nìyẹn wọ́n mi ẹ̀fẹ̀ tọ́ mi dùn mí ṣùgbọ́n ta ni mí tí mi ò lè dáríjì mi mo ṣe ọlọ́run ọlọ́run dáríjì mi tí ọlọ́run bá lè dáríjì èmi tí n bá ti ṣẹ̀ kí ló dé tí mo ò lè dáríjì yín má mi mo dáríjì yín. Sister Rora, Auntie Rora ló bá. Ìgbà rẹ lọ́rẹ́ o, kò yà lóko lóore o. Auntie Rora ló bá. Sister Rora ló bá ìgbà rẹ̀ náà rẹ̀ o kò ló bá rẹ̀ ẹ̀tọ́ mi my right oh ẹ̀tọ́ mi máa fi dùn mí o ẹ̀tọ́ mi ẹ̀tọ́ mi o ẹ̀tọ́ mi. èmi lọ ń fẹ́ rí jọ̀wọ́ máa ń lọ ṣá bó bá yá wọn ò ní rí ọmọ ẹlòmíràn lọ rí o rọra ṣe.